nìkan nu yín bá jẹ́ mùsùlùmí tí kejì ò jẹ́ mùsùlùmí kò work kò work. alimayit wasa'i yakunani muslima muslimaini yakunani muslimaini òkú tá a fẹ́ ṣàdúrà fún ẹni tó fẹ́ ṣàdúrà fókù Oku gbọ́dọ̀ kú sínú ìsìláàmù ẹni tó fẹ́ ṣàdúrà tó fẹ́ ṣàdúrà fókù náà òun náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọlọ́run ní wo pé ọmọ ẹ̀ ni. ọmọ ẹni ni ọlọ́run ní wo pé òbí ẹ̀ ni ìbátan ò ìbátan kò dé ọ̀run ló kú òbí fẹ́ ṣàdúrà fún ọmọ rẹ̀ òbí yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọmọ náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lọ́jọ́ kú rẹ̀ ká lóbi fún òbí rẹ̀ òbí yẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ náà sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lásìkò tí ń ṣàdúrà yẹn tàbí lásìkò tó fẹ́ sí sàrà yẹn òfin kejì nìyẹn o ó kù òfin kẹta. an yakuna asa'ayu tawkifiya an yakun asa'ayu tawkifiya iṣẹ́ tó o fẹ́ ṣe tá à ń pè ládùúà àdúrà òkú tàbí sàárọ̀ òkú kò gbọ́dọ̀ jẹ́ in fi ọpọlọ gbé kalẹ ó gbọ́dọ̀ wà nù tírà ó gbọ́dọ̀ wà nù kùránì pẹ̀lú àdúrà báyìí la máa ń ṣe é fòkù ó wà nù àdìsá báyìí máa ṣe é fòkù tàbí báyìí máa ṣe é fòkù tí ti sínú tírà. tọ́gá sí pé tọ́gá sí pé ìwọ fún ara rẹ lọ́kàn ronú ẹ̀ lọ́dún ara rẹ òtúbá ń tẹ́ ni ìjẹ́ mùsùlùmí òkú yẹn àti ìjẹ́ mùsùlùmí alààyè yẹn iṣẹ́ yẹn ti di àṣedànù iṣẹ́ ó ti di kíni àṣedànù iṣẹ́ bí àpẹẹrẹ ní òkú tó kú mùsùlùmí ni ẹni tó fẹ́ ṣàdúà tàbí tó fẹ́ ṣe sàrà òun náà jẹ́ mùsùlùmí àmọ́ ńgbà tí ó ṣàdúà dàlélù ló kà ọlọ́ọ̀ka tíra dàlélù lè kàìràtì ó lóun fẹ́ ṣàdúà fókù ó wá lọ́ọ́ ka dàlélù tàbí ńgbà tí ó ṣàdúà fókù ó wá sọ̀rọ̀ tó lè fàá sí mẹ́wàá ó ní kọ́lọ́ ọmọ bọ́kú òun ó ti ṣàdúrà ṣe ó ti ṣe àdúrà ṣe tàbí ńgbà tí ó sì sàrà àfọ́kù ọ wá lọ ta tẹ́ǹtì ó ta tẹ́ǹtì ó mú aṣọ tàbí kò mú aṣọ ọ̀rẹ́ǹtì àga tàbó gba họ́ọ̀lù. ọwá lòun fẹ́ ṣe sàrà àfókù òun ni iṣẹ́ yẹn ti di iṣẹ́ àṣedànù ó ti di iṣẹ́ àṣedànù. àdúrà tó ṣe ó gbọ́dọ̀ wà in line pẹ̀lú alikitaabu wa sunna sàrà tó ṣe fún òkú tó jẹ́ mùsùlùmí tí wọ́n mùsùlùmí fẹ́ ṣe fún òkú tó jẹ́ òkú mùsùlùmí. ó gbọ́dọ̀ wà in line with Quran and Sunnah wà ilà bí bẹ́ẹ̀ kọ́ yẹ̀kúnù rọ́dàn aláṣọ́ ìbìhì wọ́n dá padà fẹ́ tó bá ní. wọ́n dá padà. so òfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ lọ dìímú mọ́wù rẹ̀ dára ẹ láàmú tí bàbá rẹ ò bá ti kú sínú ìsìláàmù má wulẹ̀ dára ẹ láàmú bí ìyá rẹ ò bá ti kú sínú ìsìláàmù má wulẹ̀ dára ẹ láàmú kì í ṣẹni àdúà kì í ṣẹni sàrà. ọ̀gbọ́rọ̀ mi yé ọlọ́run jọ gbọ́ yé o bàbá rẹ tó bí ọsẹ́ sọ pé wọ́n ti dà fáǹtì ẹ̀ bàbá tó bí wọ́ọ́ wọ́n náà mọ̀ kí bàbá rẹ̀ ò kú sínú islam tàbí ìyá tó bí ọ ọmọ pé kò kú sínú ìsìláàmù èèwọ̀ ni kó o ṣàdúrà fún èèwọ̀ ni o ọlọ́run ò mọ bàbá ẹni kankan o kò mọ ẹbí kò mọ ara o òfin tó de sàrà òkú òfin tó de àdúrà òkú òun ni pé òfin mẹ́ta ni a sórí. So òkú yẹn gbọ́dọ̀ kú sínú islam ẹni tó fẹ́ ṣàdúrà tàbí sàrà fókù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ohun tó fẹ́ ṣe ládùúà tàbí sàrà ọ gbọ́dọ̀ wà níbàámu sí kùránì àti súnà ànábì ní ìsìn kó lọ fẹ́ sàrà fókù kó wá mú ni ẹ fẹ́ sàrà àfúkù yín pé ẹ dì mọ́sà ẹ dàkárà òkú yẹn jẹ́ mùsùlùmí tòótọ́ ẹ̀yin tẹ̀ ń dáwó àkàrà ẹ̀yin náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó ti wà níyapa sí kùránì àti súnà wọn kì í mú ọjọ́ wọn yìí mú ọjọ́ sàrà àfúkù wọn yìí mọ́jọ́ gbogbo sara ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ ọlọ́dún kan òfò ní gbogbo ẹ̀ òfò so ọmọ tó ti di kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ ṣàdúrà fún òbí ẹ̀ tó kú sínú ìsìláàmù bó bá ṣe ọlọ́run ò ní gbogbo àgé tí ń rà òun kò ní láada gbogbo ẹni tí ń rà sí mọ́ṣáláṣí òun kò ní láada torí pé iṣẹ́ yẹn ti ọwọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí wá ló fi já sí wípé anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí bukhari tàbádìsí muslim ó sọ ń bẹ̀ pé ìdá máa ta ibùnà ádámù nkọ́tà àníwá amálùú ilá mìsàlásìn tọ́mọ ànábì ádámà bá ti kú iṣẹ́ ẹ̀ ti dópin àyàfi mẹ́ta. alákọ̀ọ́kọ́ mi ń sọ́dákọ́ tí ń já àríyá tí ń sàrà tí yẹn ṣe tí àǹfààní rẹ̀ tó ń tẹ̀ iwájú tó ń tẹ̀ iwájú tó ń tẹ̀ iwájú sàrà tó wà níbàámu sí kùránì àti súnà nìyẹn sàrà tí yẹn ṣe fókù tó ń tẹ̀ wájú ó ní sàrà kan nǹkan nǹkan ìlò kan nǹkan àǹfààní kan fún ọmọnìyàn tó ga sí wípé a máa lò ó a máa lò ó a máa lò ó àlòlò tán ni yóò lu ọ̀pọ̀lọpọ̀ ọdún kí nǹkan yẹn tó stop kí nǹkan yẹn tó stop bí àpẹẹrẹ ní Masalasi tẹ́nìkan bá kọ lórúkọ òkú kan tó jẹ́ mùsùlùmí ṣe mọ̀ wípé mọ́sálásí ó kéré parí tẹ́ máa fi blọ́ọ̀kù gidi kọ́ kò lè dín ní fifty years tí wọ́n lò kò lè dín ní fifty years tí wọ́n fi lò ẹ̀wòrú mọ́sálásí àlìwò tí wọ́n ń túkọ̀ yẹn mọ́ṣáláṣí yẹn mo bá láyé ni o mọ́ṣáláṣí yẹn lé ní fifty years èmi sì bá láyé mo bá mọ́ṣáláṣí yẹn láyé ni nígbà mo fi mọ́ ń lọ àlíwù mo bá ń bẹ̀ ni tó ṣe rìn gidi wọ́n ṣẹ̀ ń túkọ̀ ni tó lé ní fifty years mọ́ṣáláṣí mi tún strong jù yẹn lọ nílùú Ìbàdàn yìí tó ti wọ hundred years sọdakọ ti ń jarí àti nìyẹn àwọn tó kọ́ lọ́jọ́ náà lọ́hùn ó ń wúlò fáwọn mùsùlùmí títí àti títí láíláí bẹ́ẹ̀ náà ni kànga bíi bọ́ọ̀hùl ayé ti dáyé bọ́ọ̀hùl àbí kànga tó bá dìp tàbí líla ọ̀nà àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà àwọn èèyàn wọ́n máa tẹ ogun títí ń ni ní àlọ àti àbọ̀ ẹ wo express nísìn ẹ wo ọdún tí wọ́n ti là á bẹ́ẹ̀ ẹ wo iye èèyàn tí ń rìn bẹ̀ lójoojúmọ́ òun náà sì sì lé ní àádọ́ta ọdún bó ṣe wà ní express ní express yìí ah yorùbá kètì kètì tó àádọ́ta ọdún tẹ́lẹ̀ mo sì rántí wípé èmi sì wà nínú àwọn tó gba odò odò rí láti èkó wá sí ìbàdàn rí so òkè tó òkè tó àádọ́ta ọdún bó ṣe ṣe bó ṣe bí ṣe ti wá láì ní ìsìn sáà pé à ń lò ó lọ́nu à ń lò ó lọ́nu irú nǹkan tá a máa lò lọ bẹ́ẹ̀ tá a máa lò lọ bẹ́ẹ̀ tá a máa lò lọ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni bíi ká afẹ́ afẹ́ afẹ́ tẹ tírẹ́sì jáde irú gbàtà kéde pé afẹ́ tẹ fọ́tì àdìsí ni bugyatu kuli muslimu ni mudatuli akamu ni sọyìn bukori ni kó wá gbowó ńlá kalẹ̀ ká fi tẹ̀ ẹ́ àwọn èèyàn mọ̀ ká tí àná tí Jésù èdè ni wọ́n mọ̀ ká lọ ni sọdakọ́ tó ń já aríyàtì nìyẹn tàbó tí ẹ gbin nǹkan eléso àwọn àwọn igi kan bẹ tó dá sí pé ọdọọdún ni ọmọ so bí àgbàlùmọ̀ bí ọsàn bí kaṣú bí ọ̀gẹ̀dẹ̀ tó yẹ pé àwọn èèyàn mọ̀ kájẹ wọ́n mọ̀ kájẹ wọ́n mọ̀ kájẹ wọ́n mọ̀ kájẹ ǹjẹ́ ń pè ní sọ́dákọ́ tí ń járí àti nìyẹn irú ní ìsìn báyìí ti di ayé wá sí orí social media ní ìsìn gbogbo àwọn irinṣẹ́ tá à ń lò yìí wọ́n rí i pé à ń lò ó lọ à ń lò ó lọ à ń lò ó lọ nu tẹ́nìkan bá pè ọ́ sí pé kó o mówó wá káwọn fi ra irinṣẹ́ táwọn fi máa sọ̀rọ̀ kí stika kó tó bàjẹ́ kò lè dín lọ́dún márùn tó bá ti jẹ́ original stika lẹ́ra àbí engine a máa lò lọ a máa lò lọ a máa lò lọ ni. nǹkan tá a máa lò lọ lò lọ lò lọ lò lọ ní ń pè ní sọ́dákọ̀ tí ń járíyà àmàlà ò sí ń bẹ̀ àmàlà kò sí nínú ẹ̀ mọ́sà kò sí nínú ẹ̀ àkàrà kò sí nínú ẹ̀ ẹni tọ́lọ ń rán tókù bá ti kú iṣẹ́ tí ó ṣe tàbí tá a ṣe tí ó fi gbà ó ti dópin àfi nǹkan one tí ń járí yàtí nǹkan ọrẹ nǹkan àǹfààní járíyà tí àǹfààní náà tí ó mọ tẹ̀síwájú ìtẹ̀síwájú wo ló bá mọ́sà tẹ́ ẹ dín sógojúmọ́ lẹ̀ ń dín èmi ò tí ì rí olówó kan tó lóun fẹ́ máa dín mọ́sà fókù lójoojúmọ́ tó wá di fọ́dún kan ìǹtí rí ìǹtí rí olówó kan tó lóun fẹ́ máa dín àkàrà fún òkú òun tó wá ń dín kólé ọdún kan kò tí ì sí rí mi ò sì tí ì rí olówó kan láyé tó lóun fẹ́ sàrà àfókù òun pẹ̀lú àmàlà tó wá ń ru àmàlà lójoojúmọ́ fáyé kò sí rí kò wà practicable ohun tí ò rọrùn láti máa ṣẹlẹ̀ ni ló fi já sí wípé ọ̀rọ̀ mọ́sà ọ̀rọ̀ àkàrà ọ̀rọ̀ àmàlà ẹgbẹ́jọ ẹgbẹ́ kan wọn ò bọ́ sábẹ́ sọ́dákọ́ tí ń jà àríyá tí ń. wọ́n lè bọ́ sábẹ́ sọ́dákọ̀ ṣùgbọ́n wọn ò mú dáríyà lọ́wọ́ torí pé a lè fi mọ́sàsì sàrà nísìn ọ̀rọ̀ ẹnìkan ẹbí ń pa ọ̀rọ̀ oúnjẹ fún ọ̀rọ̀ òṣìṣàrà náà nìyẹn but kì í ṣe járíyà kì í ṣe járíyà ànábì ní ti tòkú ó járíyà àǹfààní kínní yẹn gbọ́dọ̀ máa tẹ̀ wágú tẹ̀ wágú tẹ̀ wágú tẹ̀ wájú. wọ́ládì ń sọ lè hìn yé dẹ̀hùn la. ìkejì ọmọ rere tí ń ṣàdúrà fún òbí rẹ̀. manhuwa aliwaladu asọ́ọ̀lì aliwaladu sọ́ọ̀lì alimuslim. ta lọmọ rere sọmọ tó fàìn lọmọ rere sọmọ tó kàwé lọmọ rere no ọmọ rere ni mùsùlùmí nínú ọmọ ẹni ọmọ tó bá ti fo gádà tó lóun ò ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn sábì wàládì ń sọ̀ọ̀lì tó máa sọ fún nuhu ni ọlọ́ọ̀ni ìnáhu amalun gẹ́rù sọ̀lẹ̀ ọmọ tó ọmọ yẹn ọmọ tó fẹ́ parun yẹn kì í sọmọ rèé kí ni òjòjọ́ mọ rí kò gba ìsìláàmù tìǹbù mú wá ní ìnáwó amaluga irusọ́ọ̀lẹ̀ kì í sọmọ rí ọmọ tí mùsùlùmí bá bí tó bá fi lè fi ìsìláàmù lẹ̀ ìnáwó amaluga irusọ́ọ̀lẹ̀ kì í sọmọ rí mọ́nu ọmọ rẹ nìkan ni ó sì ṣàdúrà fókùn tí òbí bá bí ọgọ́rùn-ún ọmọ láyé tó bá ga sí pé ọ̀kan ló bá jẹ́ mùsùlùmí nù wọn ọ̀kan nìkan lọ́lọ́run fẹ́ lu àdúrà rẹ̀ gbogbo ninety nine yòókù ọlọ́run nílò. tọ́ àwọ̀ ẹ̀lìmìn yóò ń òbí yìí òkú gángan fún ara rẹ̀ tó ń gan bá ní iṣẹ́ kan tó gbélé ayé ṣe tó fi mọ ẹlòmíì táwọn tó fi mọ̀ yẹn tí wọ́n ń lo iṣẹ́ yẹn láti fi rí ọ̀nà jẹ̀mú halal tàbí láti fi dá ẹ̀sìn mà yóò máa bá nínú sàárè. ẹlòmíì ẹlòmíì yóò ń òbí ìmọ̀ kan ìbáàjẹ́ mọ̀ ti sí ayé ìbáàjẹ́ ti mọ ẹ̀sìn tó kù mọ̀ táwọn èèyàn wá ń ṣàǹfààní pẹ̀lú ẹ lọ yóò mọ bọ́ òkú yẹn so nǹkan mẹ́ta tí wọ́n ní máa ń bòkú mùsùlùmí nìyẹn sàrá àtàǹfààní rẹ̀ tí ò dópin ọmọ rere ọmọ mùsùlùmí ọmọ tó jẹ́ mùsùlùmí tó ń ṣàdúrà fóbi rẹ̀ ìmọ̀ kan nínú ìmọ̀ tí òkú gan-an mọ̀ nígbà tí ń bẹ láyé tí ìmọ̀ yìí tó wá ń ṣàǹfààní fún àwọn èèyàn lọ títí àti títí láéláé nítorí náà ààrẹ ọjọ́ musolókun òfin tó de àdúòkú àti sàróòkú òfin mẹ́ta ni o òfin àkọ́kọ́ ẹni tá a fẹ́ ẹni tó jókòó yẹn ó gbọ́dọ̀ kú sínú Islam òfin kejì ẹni tó fẹ́ ṣàdúrà fún tó fẹ́ bá ṣe sàrà òun sì náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí òfin kẹta yálà àdúrà tó fẹ́ ṣe tàbí tàbí sàrà tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ wà níbàámu sí alukurani àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kan máa ń ka kúlúwà láòfóòkù kò lè bókù o kò wà níbàámu sí kùránì àti àdìsí o àwọn kan máa ka odidi àlùkùránì fòkù kò lè bókù o táwọn àáfàá bá ti láwọn fẹ́ ka kúlúwà láwọn fòkù ẹ má dáhùn tábà láwọn fẹ́ ka kùránì fòkù ẹ má dáhùn wọ́n fẹ́ gbà yín ni wọ́n fẹ́ gbà yín ni wọ́n kì í ka kùránì fòkù kúlúwà láwọn kì í ṣe oúnjẹ òkú. àdúrà wo wá wa ńgbà náà àdúrà tá a fún un alákọ̀ọ́kọ́ ọmọ tó kù nídìí àbọ̀ ọ̀mà òkú nídìí àforíjì ó nídìí ìkẹ́ ó nídìí kọ́lọ̀ wọn bá kó kó ṣe ìṣirúṣẹ́ ẹ̀ ní rọrùn fún òkú nídìí kí ẹ̀yìn ẹ̀ má dàrú kẹ́yìn ẹ̀ bàjẹ́ òkú nídìí ok gbogbo tí mo wí ń pátá wí ní èdè abínibí rẹ sọ́lọ́run wí pẹ̀lú èdè abínibí rẹ pé Ọlọ́run òkú báyìí má fi yanu sàárè jẹ là nínú yanu sàárè bá ní kẹ́ ń bẹ̀ ṣe ìṣirò sẹ́ẹ̀ ní rọrùn bá ní yọnu sí i bá ní foríjìn ó ti ṣàdúrà fún kù. o ò ní ìdíkò rẹ́ǹtì o ò ní ìdíkò háyà àfà tí n bá ní kó fún mi ó béèrè pé kí ni mo nídìí sebi tí mo nídìí ló wà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run nǹkan tó kù nídìí oníkẹ́ àforíjì ìyọnú ó sì tọrọ rẹ pẹ̀lú èdè èdè abínibí rẹ̀ ohun tí ń jádùn òkú nìyẹn. ká wá sọ pé o tún fẹ́ go further o fẹ́ go further àdúrà kan wà ní kùránì nínú suratul hashiri rabbana igfir lana wal ikhwanina alladhina sabakuna bil iman wala tajal fi qulubina gillan lilladhina amanu rabbana innaka rahufu rahim kálọ̀ tó fẹ́ sọ̀yún lárúbáwá sọ bẹ́ẹ̀ o ti ṣàdúrà nìyẹn tó bá wá kàn rọ sàrà ní tó bá mọ̀ pé àwọn èèyàn lè lò pẹ́ rà fún wọn ló kọ òkú a máa ń lo àgé dáadáa a máa ń lo àgé náà pẹ́ káàgé tó lè kọ̀ndẹ́mù mọ́ṣáláṣí yóò lè lọ́dún kan kí ẹni tó lè kọ̀ndẹ́mù mọ́ṣáláṣí yóò lè lọ́dún kan pàápàá táyé tẹ̀ síwájú ayé táìs táìlì mọ́ṣáláṣí àlùkánrin kése lòun ṣẹ́ni pé kìnìyàn fa wàhálà lọ́wọ́ kí wàá lẹ̀ ń pe àwọn àfáà sí tọ́lọ̀ bá ti kàn pé ẹ fẹ́ ṣàdúrà fókù ẹ mọ́ pé àfáà mọ̀ wọ́n ń gba yín ni ẹ mọ́ pé wọ́n mọ́ ohun tó ṣe fókù ẹ̀ láti sọ̀hún tí wọn náà bá ti wá gbọ́ràn òkú àṣedànù torí èègbọ́ràn. E, ìgbọ́ràn. ṣèrántí òkú ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ìwọ náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ohun tó o sì fẹ́ ṣe ní àdúrà tàbí ní sàrà àfọkù ó gbọ́dọ̀ wà níbàámu sí àlìkìtàbù wàsùnà kò gbọ́dọ̀ jẹ́ lórí ìfẹ́nu rẹ̀ kò parí bí torí náà ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ dáadáa àwọn òkú mùsùlùmí tí wọ́n ti kú ọlọ́run bá ní foríjì wọn Allah bá ní kẹ́ wọn Allah bá ní yọ́nú sí wọn má ṣe ikú wọn ní àdánwò fún wa àwa náà tá à ń bẹ nípò àlàyé lónìí ọlọ́run mú wa dúró dọjọ́ kú wa o má yí ọkàn wa lẹ́yìn ìgbà tó ti mú wa dúró sí ojú ọ̀nà mọ́ rẹ o jẹ́ ká kú sínú ìsìláàmù o ìlú wa ọlọ́run má ó dàrú o orílẹ̀-èdè wa ọlọ́run má ó bàjẹ́ àwọn tí ń darí wa ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ bá ní darí ọkàn wọn síbi dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.